تسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ amadíyà àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà rẹ̀ sin tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa káàmọ́dì kèfèrí o sí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káláwùlàwà níbẹ̀ mírízà gulam ahmadu àti ṣéhù ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyaf òkú rọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá sí o kó fi súnà rẹ̀ borí o. نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له control now. why you yielding. وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ òní ni yaumul arbi'a déètì òní ni ọjọ́ àkọ́kọ́ oṣù karùn-ún oṣù jùmọ́dá àlùúlá oṣù jùmọ́dá àlùúlá oṣù karùn-ún ọdún 1442, forty two mo kí wa káàbọ̀ sórí ètò wa TV lórí Facebook mo kí wa káàbọ̀ sórí agbọ́ni ọ̀rọ̀ wa ìrọ̀ apá keje irọ́ amadíyà apá keje èyí ni ìjókòó keje lórí irọ́ amadíyà. gbogbo ẹni tí ọba ń gbọ́ wa. mo fẹ́ kí a máa fi ọkàn déédéé ká fi máa gbọ́ ètò náà lọ nítorí pé bí ọmọnìyàn bá ti ní àbòsí kínkín nínú ẹ̀mí Allah subhanahu kò ní tọ́ ọ sọ́nà ẹ jẹ́ ká yọ àbòsí kúrò nínú ẹ̀mí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. nípa bẹ́ẹ̀ Allah yóò fi wá ṣe kòǹgẹ́ ire irú amadíyà apá keje lábẹ́ agbọ́ni náà ni a ti ń sọ̀rọ̀ lórí àwọn tíra sánmà ìjọ Ahmadiyya àwọn tíra sánmà ìjọ Ahmadiyya ibi tá a wá bá ọ̀rọ̀ dé lánàá ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ní òní insha Allah. mo sọ ní ìjẹta àti àná wípé àwọn tíra sámà ìjọ amadíyà ká tó yọ àyọkàkà nínú wọn a gbọ́dọ̀ kọ́kọ́ nímọ̀ nípa ìgbàgbọ́ àwa mùsùlùmí nínú àwọn ànábì ọlọ́run àti àwọn tíra sámà nítorí pé tí a bá kọ́kọ́ dá òdodo ìsìláàmù mọ̀ tí irọ́ bá dé wá bá wa ó súnmọ́ ká tẹ́wọ́ gba irọ́ láàyè àmọ́ tá a bá ti mọ òdodo Islam fúnra wa àwa náà á lè dá irọ́ mọ̀ tí irọ́ padà dé a sì lè yẹra fún un. mo ti sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ síwájú lórí àkọlé náà àwọn tíra sánmà ìjọ amadíyà mo jẹ́ kó yé wa pé kò sí bí a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tíra sánmà tá à ní sọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́run kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́run tá à ní sọ̀rọ̀ nípa àwọn tíra sánmà nítorí wípé tí aláwo bá sọ tíra kalẹ̀ ẹnìkan ni ó sọ ọ́ kalẹ̀ fún ẹni tí ó sì sọ ọ́ kalẹ̀ fún yìí àwọn alámọ̀ sí ànábì ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ aleyhim salatu wa salam nípa bẹ́ẹ̀ méjèèjì ó sopọ̀ mọ́ ara wọn ni. a ti wá ka aya suratul azab quran thirty verse a sì ti bẹ̀rẹ̀ sí ní máa fi súnà ànẹ́bì túmọ̀ aya náà ọ̀rọ̀ kan tó jẹyọ nínú súrà náà nínú aya náà wípé káátámà yin ìtumọ̀ rẹ̀ tó wọlé ní òpin àwọn ànẹ́bí ọlọ́run kì í ṣe òrùka òòlù fún òpin àwọn ànábì ọlọ́run nìtumọ̀ rẹ̀ kì í ṣe òrùka òòlù fún àwọn ànábì ọlọ́run. mo ti sọ síwájú wípé ìtumọ̀ tíjọ amadéyà fún kátàmà nàbíyìn ni òrùka òòlù wọ́n ní ànábì jẹ́ òrùka òòlù fún gbogbo àwọn ànábì ọlọ́run mo dẹ̀ sọ fún wa wípé ìtumọ̀ tí àwa mùsùlùmí tá a túmọ̀ rẹ̀ sí ni òpin àwọn ànábì ọlọ́run ìpẹ̀kun àwọn ànábì ọlọ́run mo wá tún sọ wípé tá a bá lọ sínú dictionary èdè lárúbáwá káátámà bó ṣe ń túmọ̀ sí òrùka tó tún túmọ̀ sí òrùka òòlù bẹ́ẹ̀ náà ló ń túmọ̀ sí òpin ìpẹ̀kun òpin ìpẹ̀kun àmọ́ kìí ṣe dictionary ni yóò sọ èròǹgbà lọ́wọ́ lórí àyà fún wa. a kàn lọ sínú dictionary ni láti mọ kí gan ni ìtumọ̀ káátámà ní ọ̀dọ̀ àwọn lárúbáwá a ti wá rí wípé ìtumọ̀ káátámà ní ọ̀dọ̀ àwọn lárúbáwá ó túmọ̀ sí òrùka ó sì túmọ̀ sí òpin kí wàá ní ìtumọ̀ káátámà tó jẹyọ nínú àlùkùránì alápọ̀nlé ìtumọ̀ káátámà tó jẹyọ nínú àyà fọ́tì sùrọ́tùlì azab ó ní òpin òpin àwọn ànábì ọlọ́run ká lè wá mọ̀ bẹ́ẹ̀ ta ni ẹni náà tó máa túmọ̀ àlùkùránì fún wa tá a fi mọ̀ wípé ìtumọ̀ tá a túmọ̀ rẹ̀ sí yìí o. ìtumọ̀ rere ni òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bẹ́ẹ̀ a wà lọ sínú hadisi a ti wá ka hadisi àkọ́kọ́ a ti ka hadisi kejì lórí bí khatama nabiyin bó ṣe túmọ̀ sí òpin àwọn ànábì ọlọ́run hadisi tí mo wá kà lánàá ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. àdìsí muslim ok àdìsí muslim ni mo kà kẹ́yìn lánàá alright àdìsí tí mo wá kà síwájú àdìsí muslim tí í ṣe àdìsí ìmáàmù wa Ahmad rahimahullah wọ́n fẹ́ ṣe àlàyé kan fún wa lórí ẹ̀ ká tó wá tẹ̀ wájú nítorí pé àwọn ìjọ amadíyà oríṣiríṣi ète ní bẹ lọ́wọ́ wọn nípa dídojú ọ̀rọ̀ rú láti lè ta òdodo fún àwọn ènìyàn láti lè ta irọ́ fún àwọn ènìyàn. ẹnu ló gbé mi láti lè ta irọ́ irọ́ lamadíyà ń tà fún àwọn ènìyàn kì í ṣe òdodo ìdí sì nìyẹn tó fi já sí pé àkórí ọ̀rọ̀ wa ni irọ́ amadíyà àbá òdodo kan lọ́dọ̀ amadíyà òdodo kan báyìí àbá lọ́dọ̀ wọn gbogbo tá a bá lọ́dọ̀ amadíyà kìkìdá irọ́ ni. tábà wá lọ síbi àdìsí tí mo sọ yẹn àdìsí imam ahmad tó jẹ́ àdìsí kejì tá a mú wá láti fi ṣàlàyé kátámà nàbìyìn ohun tó parí àdìsí yẹn ni pé rúùyà rọ́júlì rúùyà rọ́júlì lè muslim wáhìyà juz'un min àjìzá ìnùbùwà àlá mùsùlùmí ìpín kan ni nínú ìpín àwọn nínú ìpín ipò ànábì ọlọ́run ànùbúwà ni jíjẹ́ ànábì ọlọ́run ok ànábì wa ń sọ nínú àdìsí yẹn lọ́wọ́ ọ̀parí rẹ̀ wípé rúyà arọ́jùl alimuslim wàhíyà juz'un min àgìzá ìnubuwà. àlá mùsùlùmí àlá tí mùsùlùmí bá lá ìpín kan ni nínú àwọn ìpín nùbúwà nùbúwà ni ìró ìró tí yẹn máa fi di ànábì ọlọ́run wọ́n wá pín àwọn ọ̀nà tí ẹnì yòówù tí ó di ànábì ọlọ́run tí ó gbà di ànábì ọlọ́run wọ́n pín sí ìpín ìpín ìpín ìpín ok wọ́n wá rí i pé kò sí ànábì ọlọ́run kan tó di ànábì ọlọ́run àfi kí àlá wà nínú ọ̀nà tí àlá ò máa ń gbà mí sí i. mo fẹ́ ká gbà rìn yẹn dáadáa o kò sí ànábì ọlọ́run kan tí ò ní sọ pé òun lálà àlá àwọn ànábì ọlọ́run sì ní òdodo ló máa ń jẹ́. wàyí tí jíjẹ́ ànábì ọlọ́run sì ti wá dópin pẹ̀lú ìwàsáyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà tí àlá tó sì jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí àwọn ànábì ọlọ́run máa ń gbà á gba ìró mímọ́ ìmísí. ànábì wa ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ nígbà tó jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé òun muhammadu ọmọ abdullahi òun ni òpin àwọn ànábì ọlọ́run eléyìí wá lágbára lára àwọn sọ̀hábà ànábì wá jẹ́ kó yé wọn wípé ohun tó kù yín kù báyìí ni mubashirot wọ́n wá ní kí ni ìtumọ̀ mubashirot ìtumọ̀ tànábì wá fún mubashirot ni àlá àlá mùsùlùmí tó lá ó wá àfikún wípé Allah ó jẹ́ ọ̀kan nínú ìpín ìpín tíyẹn máa ń gbà di ànábì ọlọ́run ìbéèrè wa ni pé èmi ń lálà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà ẹ̀yin náà ń lálà àbí now ṣé tá a bá ti wá lálà ṣé a ti dànábì ọlọ́run ká má gbàgbé wípé nínú àdìsí kan náà la rí pé ànábì ń jẹ́ kó yé wa wípé jíjẹ́ ànábì ọlọ́run ó ti dé òpin àmọ́ kí ló ṣẹ́kù ó ní àlá ok now tí jíjẹ́ ànábì ọlọ́run bá dópin tó sì já sí wípé nínú ọ̀nà tí ọmọnìyàn lè gbà di ànábì ọlọ́run ọ̀kan nínú rẹ̀ ni pé àlá kò ní yọ ọ́ lẹ̀ fún un nínú ọ̀nà tí aláwò yóò mọ gbà máa kọ ní ìmọ̀ tí yóò mọ gbà máa mí sí i àlàlílá náà máa jẹ́ ọ̀kan nínú rẹ̀ òkè jíjẹ́ ànábì ọlọ́run sì ti wá dópin àmọ́ àlàlílá kò tán lẹ̀ díàfọ̀ ọ̀rọ̀ yẹn ò takora wọn kò ní sí ànábì mọ́ ẹni tí yóò ti pàṣẹ àlá tí ó fi di ànábì kò ní sí mọ́ ǹjẹ́ gbọ́dọ̀ mi yé ẹni tí ó wàá ti paṣẹ àlálílá tí ó wàá sọ pé òun náà ti di ànábì kò ní sí mọ́ torí pànábì ti jẹ́ kó yé wa wípé ìjẹ́ ànábì ọlọ́run ó ṣe kí ni ó ti dé òpin àmọ́ tá a bá ka àwọn ọ̀nà tí aláwo máa ń gbà bá àwọn òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ tí máa ń gbà bá àwọn ànábì rẹ̀ sọ̀rọ̀ ọ̀kan bẹ̀ ni kí ni àlálílá ọ̀wá lè wá lálà lásìkò yìí kó oníwọ náà ti di ta ni kó o ti di ànábì ọlọ́run ẹ̀yẹ wò bàbá ńlá wa ànábì Ibrahim aleyhisalaam àlálólá lọ́jọ́ kìíní àná tó sọ fún ọmọ rẹ̀ Ismailu ó ní ìní àrọ́ fìlìmọ̀nàm á ní àzìbáhùkà dájúdájú èmi lálàá rí ọ lójú oorun mo lálàá lójú oorun wípé mò ń dú ọ lọ́rùn àlálólá in tó lálà rí yẹn ìmísí ni látọ̀dọ̀ ọlọ́run àmọ́ gbogbo wa la gbà pé ànẹ́bí Ibrahim o ànẹ́bí ni gbogbo wa la sì gbà wípé ànẹ́bí Ismail o ànẹ́bí ni tí wọ́n bá wá lálà lónìí ṣó o lè wá kéde ara rẹ wípé ìwọ náà ti dànẹ́bí ọlọ́run ṣó o lè kéde ara rẹ bẹ́ẹ̀ tó o bá kéde ara rẹ bẹ́ẹ̀ ó nǹkan tí odi odòkùrọ́nù o torí ànábì sọ wípé dídi ànábì ó ṣe kí ni ó ti dópin irú àwọn àláwọ̀n yẹn ó ní Mirza Gulam Ahmadu wa lá lóríṣiríṣi tó fi lóun di ànábì ọlọ́run tó fi lóun di òjíṣẹ́ ọlọ́run therefore ó wá ń jẹ́ kó yí àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé nínú àlá àhún nípasẹ̀ àlá àhún òun náà ti di ànábì ọlọ́run òun ti di ògìṣẹ́ ọlọ́run àdìsí náà sì ń bẹ lọ́wọ́ àwọn ìjọ amadíyà àdìsí ń bẹ lọ́wọ́ wọn àmọ́ wọn ò ní kà báyìí fún àwọn ọmọ ìjọ wọn the same hadith ló ní kò ní sí ànábì lẹ́yìn mi mọ́ kò ní sí òjíṣẹ́ lẹ́yìn mi mọ́ ṣùgbọ́n tí ó kù yín kù ní kí